أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala a ń bẹ̀rẹ̀ fún wa ní al na àsìkò tá a fi ìjókòó sí òun ní aago mẹ́jọ kódà ọ̀rẹ́ mi ti pè láàárọ̀ pé aago mẹ́jọ wọn ní bẹ́ẹ̀ ṣùgbọ́n àmà bọ́yá àwọn sísà tó wà lókè tí wọ́n á súnmọ́ náà bá jù wá lọ tí wọn ò tí ì ṣe tán gbà yín èmi wò yí pé kémi kí n ṣáájú everybody by seven thirty before eight kémi ò ti wà ń bí wọ́n ti tètè bá ń pèsè àwọn omi gbóná mo ní mi ìfẹ́ sábà lo antibiotics tí mo bá níbi cold wọ́n bá ti mu tí dáadáa yóò mo bá kún sínú sínú bathroom mo bá palẹ̀kùn dé àtún ti sí lẹ̀kùn lẹ̀kùn ti sí so mo bá ṣe tán jẹ́ sílẹ̀kùn lẹ̀kùn ní sí ìjẹjẹ yàrá àti bá wọ ibi tí wọ́n ti sílẹ̀kùn fún mi soundproof ni kò sí ariwo tí mo lè pa tí wọ́n gbọ́ mi ṣòtún wá jẹ́ ẹnìkan fóònù ìdí tí wọ́n fi pè ní mobile pé gbogbo ibi tí èèyàn bá wà kí èèyàn máa mú dání ní ìmú fóònù dání wọnú tọ́lẹ́ẹ̀tì mọ́ àwá ewu ṣe báyìí lẹ́yìn ó dé tí wọ́n máa gbé báyìí lẹ́yìn ibi tó sì ṣe alkọ àárọ̀ èrè gbogbo ara wọ́n wípé kí láàrín ṣe ah, bí n ṣàlùwàlá bí mo ti ṣàlùwàlá tán wíńdò toilet ṣe mọ̀ pé wọ́n gbọ́yàn láti bẹ̀ ibẹ̀ mo ti wá náà síta wọ́n wá ń pariwo Abdullah Abdulrahman ẹ̀gbọ́n wọn. <laughs> láti wá sí mi ilẹ̀ ẹgbẹ́ àwọn sí mi ilẹ̀ àmbọ̀ ẹ̀ àgbé kátàbà láhùn máa ṣáà náà fàálà mo fẹ́ tètè dé ọ̀rẹ́ mi náà fẹ́ kí n tètè dé torí ọjọ́ òní a máa ń ṣe family issue dọ̀kítẹ̀ béèrè pé ọ̀rọ̀ ìgbésẹ̀ wo láàgbé gan ó dẹ̀ nídìí tó torí ọ̀gọ̀ọ̀rọ̀ ilé ń dàrú nìsín tí réètì divorce tó fi àtìpìlẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ kí wọ́n lọ́kọláya tó di pé wọ́n ṣe ápùdùgà wọ́n ti pè gbogbo divorce ilẹ̀ marriage yẹn ò lè last tó bá ráwọn nínú ọmọ béèrè pé níbo lẹ ti pàdé kò jọra ọ̀gọ̀ọ̀rọ̀ láti wẹ̀ kéése pé wọn ṣàlàyé fún àtọkùnrin kéése pé wọn ṣàlàyé fún un ṣùgbọ́n kí ní fà ìfẹ́nú táàdì mọ̀ yí pé ìgbéyàwó òpó kan ni láwùjọ tọ́jẹ́ wípé torí bó ṣe lágbára tó Islam Islam ò fọ́ kékeré mu torí family structure ó lòpó tó kó àwùjọ rú tó bá dàrú inú ilé ó dàrú tínú ilé bá ti dàrú àwùjọ dàrú táwùjọ bá ti dàrú ìlú ó dàrú bá ti dàrú kí ló sáyé ayé náà dàrú ọ̀pọ̀ òwò wá kó family structure o obìnrin obìnrin wọ́n ṣe tí à ń fọwọ́ bí kékeré mú wọn ṣe é kí gìrìgìrì wọn ọ̀dẹ̀ ṣe fọ́ kékeré mú bó ṣe ń fà á mára ọmọ pè sákìsì ní àwọn afáàfi mú gbólóhùn yẹn wá wípé ó ní ìdí ṣídà lẹ́sẹ̀fẹ̀ jẹ̀bìríyà ó ní ìdí toughness tí ìṣe wickedness àbájọṣepọ̀ pẹ̀lú wọn ó ní the softness tí í wickedness ó dẹ̀ ní the softness tí í weakness kì í ṣe gbogbo nǹkan ló kankankan but ò ní dúró ò ní kẹ̀rẹ̀ lórí ìpè àkíyèsí dáadáa látara pé kí ni ọ máa fọwọ́ kún fún wọn ọ máa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ọ fà wọ́n mára ní sísàmọ́ra tó yẹ pé kò ní ìtì ẹ̀lẹ̀ fẹ́ lè ṣe nǹkan kan àfi tó bá sọ pé ẹgbọ́n ní ká ṣe lẹ́yìn náà ó pàtàkì but ọgọ́ọ̀rọ̀ láti ìpìlẹ̀ gan kò séyìn bẹ́ẹ̀ kò séyìn bẹ́ẹ̀ nígbà tí ó ti wá séyìn bẹ́ẹ̀ ọgọ́ọ̀rọ̀ gan ò máa tá bá pe wọ́n jókòó kí ló dé tó fi fẹ́ ṣègbéyàwó kí ló dé tó fẹ́ lọ ilé ọkọ kò lè rí kankan sọ tó wúlò ọ̀kan nínú àwọn professors o ni wọ́n ní kó hankọ̀ marriage kan lè sọ pé òun hankọ̀ marriage ẹ̀yin lẹ́ hankọ̀ rẹ̀ mo ní ara ìwọ náà lọ hankọ̀ rẹ̀ wọ́n kan béèrè lọ́wọ́ ọmọkùnrin kí ló dé tó kọ wá béèrè lọ́wọ́ ọmọbìnrin náà pé kí ló dé tó fi fẹ́ lọ lé ọkọ mo ní ó rí ògbólógbò kábàkàbà nínú ìdáhùn nítọ́ṣẹlẹ̀ náà wọ́n ṣẹ̀ wá tútọ̀ wọn pípé rárá ìdíté yẹn fi ṣe ìyàwó ni ìdí tí yẹn fi ṣe márèjì ọgbọ̀yé tó o bá gbọ́yé báyìí ló fi jẹ́ wípé ìgbádùn wa ń bẹ lóòótọ́ ọmọ pé iṣẹ́ lọ lọ ṣe ìwọ ọkọ náà ọmọ pé ah ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ lóòótọ́ bọ̀ kí ìfọ̀kànbalẹ̀ yẹn ó lè wà ń bẹ iṣẹ́ nìwọ náà ó ṣe kìí ṣe tí àáfọwọ́ bíntímú ọgọ́rọ̀ lẹ́yìn ọwọ́ bíntímú láàfimú àkàkùn kankan bàbàrà akẹ́kàkùn pé káwọn wọlé tọ́gán ra jẹun gẹ́ ó dẹ̀ ń fa wàhálà tó pọ̀ afẹ́yẹn gbogbo èyí kékeré láti ní kátẹ̀tì wà ọjọ́ òní dẹ̀ ní jọ family issues tá a máa gba question láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí tí máa ń ṣẹlẹ̀ nínú ilé kí láwọn àfáà sọ lórí ẹ̀ èyí tí dáwọn ọ̀bá tì sí ká tún lọ bá wọn wípé ẹ̀yin àfáà wa tọ́rọ̀ bá rí báyìí bọ́ òní o but qadarallahu ma sha fa'ala bó bá ṣe gbogbo ọba adẹ́dà ní sọ́lá rẹ̀ tí ọ̀rọ̀ pé issue marriage gólẹ̀ bóòlá ṣiṣẹ́ marriage tó dáa jù láyé o ni marriage aṣíwájú ẹ̀dá sallallahu alaihi wa sallam torí gbogbo ètò sí ọba adẹ́dà ní ń pàṣẹ sílé ọba adẹ́gà ò dẹ̀ fílẹ̀ ìgbà tí ó fẹ́ yàwó Aisha ọjọ́ àlàálà kí ló sọ̀yẹ̀ orí tí wọ́n gbé ọmọbìnrin náà sínú àwùjọ́gà bíi caravan wọ́n ṣe lẹ́ṣọ̀ wọ́n wá ń sọ fún ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nínú ọba àlìjẹ́nà ó ní kẹ̀ẹ́sẹ̀ kan kìí sẹ̀ríjì ló ṣẹlẹ̀ bá àtókọ àtọmọ ẹni tó jẹ́ nígbà tí ó sọ fún As-Siddiqul Akbar wípé mo fẹ́ fẹ́ Aisha radiyallahu anha As-Siddiqul Akbar radiyallahu anhu ó ní ọmọ rẹ ni ó ní ọmọ mi ni lóòótọ́ ṣùgbọ́n báyìí báyìí báyìí ha ìmárèjì yẹn ló fi ṣẹlẹ̀ ló fi jẹ́ yí pé gbogbo àwọn ẹni tí wọ́n bá ń tẹnu wọ́rọ̀wọ̀rọ̀ sí Aisha wọ́n èyí táàrí àwọn ọ̀rọ̀ sí tí a bá ti ń kó nínú wàhálà kan wọ́n máa bọ́ sínú omi ni bọ́rọ̀ wọn ṣe rí inú tí wọn ò bá túbá tí wọn ò fi jáde láyé tí wọn fi ní táàrí bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá ń sẹnu wóróworó sí àwọn tí ọba adẹ́dà bá ti fún ní sàtífíkètì kẹ́ tó lọ láyé ní sàtífíkètì àlùjẹ́nà ta ni lẹ́yìn àwọn ànábí ọlọ́run ọba ta ni ẹni tí ọba adẹ́dà tó kọ́kọ́ já sàtífíkètì fún Abubakar Siddiq lẹ́yìn rẹ̀ Ali àtàwọn yòókù tí wọ́n ti pé mẹ́wàá tí ọba adẹ́dà tó fún nílò àlìjánà lẹ́yìn ìgbà yẹn àwọn tí wọ́n ṣe bẹ́yẹ tó rọ̀dọ́ àmì lẹ́yìn ìgbà yẹn àwọn tí wọ́n jagun bádìrì tí ọba adẹ́dà tó rán màláíkà jìbìrì sójíṣẹ́ lásàásọ́lá pé sọ fún wọn yí pé gbogbo tó bá wù síbẹ̀síbẹ̀ o kí ni wọ́n ń ṣe wọ́n tún ọwọ́ ṣe ìsìnkọ́mà lórí dáadáa bẹ́ẹ̀ ni láyé kúlù fìlìmì àt kèé yí àlìkáwà ní rẹ̀ padà ṣùgbọ́n tí yẹn bá sóre fún yẹn kílè yẹn máa ṣe a máa dúpẹ́ ni ọpẹ́ ìhùn ni wípé ní tí wọ́n fi ṣe á lóore hùn ká má kẹ̀rẹ́ ń di rẹ̀ ká tún máa ṣe kí ni ká tún máa ṣe ká tún máa ṣe ká tún máa ṣe gbogbo jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yóò dìde sí ẹ̀dá kan nínú wa tó lè dìde lóru irú dìde lóru òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́lá bin abbas lòdì aláàánú akíkanjú ni ó tún jọ́dọ̀ kí ló ṣẹlẹ̀ ó lò lọ kí mú lẹ́yìn rẹ̀ lóòrù ń gbọ́ ọ̀ka fáti àdá ó bẹ̀rẹ̀ bákọ́rọ̀ kìí sí dẹ́mì rẹ̀ ó sì kàbákọ́rọ̀ ni ó sì kàbákọ́rọ̀ ó tún ọba kalẹ̀ ó tún mú Ali Imran ó mú kalẹ̀ ó tún mú nìsà ó tún mú kalẹ̀ rákà kan kéèdè ṣe bá ń ṣe ń ka òlòun ṣe ń kà kíkà rẹ̀ ọ́fẹ́ lè mọ àdẹ́ndífà ara àfikọ̀ kan kó tó lọ rùkú ó tún pẹ́ lórí rùkú rẹ̀ ẹgbàwá kan sọ wípé débi pé ẹsẹ̀ rẹ̀ wú ló bí béèrè pé àà ah, ewé lélẹ́yìí ọba adẹ́dà ní kọjọba fọ́rọ̀ lọ́kọ̀ mata kọ́dọ̀mọ̀ mi dọ̀mbíkà ọmọta ọkọ̀ gbogbo tó ṣe ní àṣìṣe àti ètò ọba ti ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ní òdìbojúbò ewó tó wà lélẹ̀ kí ló fi dáhùn oníṣẹ́ kí má jẹ kì í ṣe pé yóò tó nìkan yóò pọ̀ yóò kalẹ̀ lòfìdẹ́ pé al ó pàtàkì gan ah, ó dín dé àwọn ànábì ọlọ́run ọba méjì ọ̀kan sàdó ìkejì sàmì Musa sallallahu ala nabiyina wa àti brọ́dà rẹ̀ sallallahu ala nabiyina wa alayhi ń tí lọ́ba rẹ̀ dà sí dáhùn ó ní kàdí òjì bá dàrọ́ tukùmà àdúrà tẹ̀ ṣe o mo ti gbà tí ọba rẹ̀ dà àwọn yára káwa ní rẹ̀ padà ní ṣùgbọ́n ó fi ṣẹ́bẹ̀tì kan kún ìṣẹ́bẹ̀tì òun ní kọ́kọ́rọ́ tí n tó ṣe fún yóò fi tẹ̀yìn lọ́wọ́ ó ní fọ́sítàkì máa ẹ̀wà dúró déédéé báyìí ẹ má kú ò lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa bọ̀ o torí pé kí ni bẹ́ẹ̀ ṣe ń ṣeun òun ló ṣe atọ́kùn torí ire ìfitẹ̀yìn lọ́wọ́ ẹ wá mọ̀ kó o nídìí rẹ̀ kó rí ire yẹn ó fi kalẹ̀ oníwàdà tẹ̀tẹ̀bẹ̀ áni tẹ̀bí ilẹ̀ lẹ́dínà láàrín alẹ́mùn alẹ́dínà láàrín alẹ́mùn àjùwàlá alùmùsùrùmù ẹ má tẹ̀lé pàṣẹ àwọn aláìmọ̀kan tí wọ́n ń gbé gbèsè ayé pàwọ̀ ẹ̀yin ti ní bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo nǹkan ní gbogbo àsìkò ní gbogbo ibi gẹ́gẹ́ bí mùsùlùmí bó ló ṣe sí àsìkò wo ló ṣe sí òǹdíwọ̀n wo ló ṣe torí tó bá jẹ́ wípé kárí question exam kẹ́gzámù tó tó lèyàn fi sórí ire ni. kò yẹ ẹnikẹ́ni kankan wọ náà ah! gbólóhùn má ràbúkà má dìnúkà má zàtàkúlù sí ààbà rọ́jù ọmọ kékeré gan tí ń sẹ̀sẹ̀ ń kọ́ ẹ̀sìn tí ń tẹ̀sẹ̀ ń pédè ó lè kò sí mùsùlùmí tí lè sọ kò sẹ́ni tí ò ní gbọ́ ṣùgbọ́n sí gbogbo wa ìbéèrè tí wọ́n dẹ̀ ti sàárè nù ẹni tí ò bá dẹ̀ mú wá kó mú lò kó gbègbè sí ayé òun láyé ń bí bọ́lá wọn bá ṣe fún lójíṣẹ́ lára àṣọlá kò ní pàt ṣé ó pàt ọwọ́ ọba tó dá mi ó ní àwọ̀ kí ń dẹ̀ máa sìn ọ̀dọ̀ rẹ̀ ní ti máa wá ràn wọ́n lọ́wọ́ ó ní màá gbára lé gbogbo ẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ nísìnyí bí ọba lo àtọ́lá yóò tọwọ́ lébùn yóò ṣe àwọn nǹkan míì tó jẹ́ pé àgbọ̀dọ̀ bá mùsùlùmí di ilé wọ́n rẹ̀ ń sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn wọn sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn àwọn ọmọ àwọn ọmọ ẹ̀yà nísàlẹ̀ bí wọ́n máa ń pariwo wípé ìgbìyànjú àwọn ọkọrin yóò ní láti borí mùsùlùmí nígbàtí kọrin yóò kàn sọ̀rọ̀ obìnrin tẹ́ ẹ bá gbọ́n tó sọ ọmọ sùkú kí lọ sọ ó ní ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n táwọn gbà sínú kọrin yó àwọn OPC àtàwọn àgbọ́kọ̀yà ni gbogbo wọn ti wẹ̀ mùsùlùmí lọ́pọ̀ ńbẹ̀ àwọn ni wọ́n máa ń de nǹkan mọ́ra àwọn kiri yóò de nǹkan mọ́ra ń tà wọn sọ̀gbọ́. ẹ̀yin náà máa ń de nǹkan mọ́ra àwọn èdè nǹkan mọ́ra pẹ̀lú ní tiwa so ẹ̀yin náà ẹ̀yin pẹ̀lú ara yín náà ẹni tó bá dé nǹkan mára tí è ṣe ọ̀rọ̀ ọba adẹ́dà kí ló jíṣẹ́ lára sọ́lá sọ́n pa rẹ̀ ó ní kọ́dí àṣírákọ̀ ó ti ṣẹbọ ẹni tó bá dé ti ṣẹbọ kí ni àtúbọ̀tán rẹ̀ kò ní láti jẹun náà kò ní láti jẹun náà ọba adẹ́dẹ́ ò fi bẹ́ẹ̀ dá kankan ló fi jẹ́ tó ń bọ̀ ọ́ káwọn àwọn tó ṣàlẹ́ṣà ó ní wọ̀lá aṣọ́ràkú bọ́ǹtẹ̀ yìnwọ́n tó tí a bá lè lè ṣe bọ́ ní lẹ́hàbìtọ̀ ánìyàn mọ́kànlú àmàlù gbogbo tí wọ́n ṣe ní dáadáa tí mo rò yìí yóò dòfo kò fi ma lórí ẹ̀yìn nìkan o ẹni tó ṣàlẹ́ṣà kò dárú ẹ̀ kò dẹ̀ ní dárú ẹ̀ mọ́ tá ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ó ní lẹ́yìn náà ṣọ́rọ́kítà tó o lọ ṣẹbọ lẹ́yìn àbìtọ́ nà àmàlẹ́kù amaluka wala takunanna min al-khasirin gbogbo tẹ́ẹ̀ yóò dòfo ọ wá jẹ́ ọ̀kan nínú àwọn tó ti pàdánù haṣa lillah torí tọ́bà adẹ́ra bá fẹ́ sọ̀rọ̀ ìbáwí pẹ̀lú iṣẹ́ àṣàlàṣàlà yọ́kọ̀ọ́kọ́ kò yọná kò ní jẹ́ kó sí nǹkan torí kí bàá rí wọn bá jẹ́ tiẹ̀ ó fi jẹ́ àwọn ọmọ tí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó fi sọ sí pé wọ̀lẹ́wọ̀lẹ́ bí èbá ṣe bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ a ti fẹ́fẹ́ rẹ̀ rinlẹ̀ ó lè ṣiṣẹ́ sítẹ́mù rẹ̀ ò bá ṣiṣẹ́ mú kọ pápọ̀ kí èbá ṣe bá a ti fẹ́fẹ́ rẹ̀ rinlẹ̀ sórí bí wọ́n ṣe ń nìyàn yìí làkàdí kí tàtàkánù ilé ìṣe àrùn kọ̀lílá ìwọ náà bá ọba ní jẹ́mi náà oó kí lọ́ba rẹ̀ ra wá sọ ọ ní ìzán tọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ ni tọ́ọ̀bá dán wò ní sọ̀hánàlá da àzàkùnáka dẹ́fẹ̀lẹ̀ hayat wà dẹ́fẹ̀lẹ̀ mamat àbá fọrọ ayé máa ọ àbá náà máa ọ̀wà ní rí olùrànlọ́wọ́ kankan lẹ́yìn sẹ́mọ̀ yí pé ìbáwíhùn kìí ṣe tí ẹ̀ mọ́ tí wá ní torí pé kí ni gbogbo ń tí ìbá fàyùn ọba adẹ́dà tí kò lọ́nà kí ni túnmọ̀ ẹ̀wà jẹun sáàmà dúpẹ́ máa dúpẹ́ máa máa sọ́lá àlọ́ sọ́lá ọba adẹ́dà fi ṣe wà kánà fọ́tò láì àlẹ́ká sọ́hánàlá ó ní ọlá mi lérí rẹ̀ èmi náà mọ̀ pé parí fẹ́ sí ọlá sáàmà dúpẹ́ ni sallallahu alaihi wa alihi ọba rẹ̀ ẹ̀dá ò ẹ̀dá kan nínú ẹ̀dá rẹ̀ ẹ̀dá kan ọba rẹ̀ rẹ̀ ọba rẹ̀ yàn ìmọ̀ ni nínú fẹ́ nínú ẹ̀ràn ẹni ó ti rí àǹtà ìdáwó yìí tó ṣe ṣírùkù kò lè mú ẹni tó máa ń tẹ̀sùn ẹ̀sìn Islam tí ó sẹ́ pẹ̀lú ojú ọ̀nà tọ́ba adẹ́dà sínú jíṣẹ́ lọ́bà àṣálà ó ti ṣe ẹni tí ọba kò jíṣẹ́ lọ́bà àṣálà ń ṣe àríkọ́ṣe tó ń ṣe bídà ó ti ṣe ló jẹ́ pé ìrí àǹtà kò túmọ̀ sí pé yàn pàṣẹ Èdè kwẹ́sà, ánsà ló kún mara òkúkà, májì ìnúkà, mara àtàkólù tí áza ara jùlọ, ọmọ kékeré ga tí ń tẹ̀ ń kéde. Wọ́n sọ, àbí wọ́n sọ, wọ́n sọ. Òṣè Mùsùlùmí wà lójú ọ̀nà. Ló fi jẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí, aṣọ, ọ̀rọ̀ obìnrin ìzẹ̀ndéyàn fi ṣeré, ẹni tó bá dẹ̀ fẹ́ fẹ́ obìnrin tó yanjú kí lòun náà kọ́kọ́ ṣe yọ ọkọkọ yẹn júná òun náà kọ̀kọ́ yẹn júná yóò padà sí dáadáa yóò jáwọ́ nínú àpọ̀ tí ó yọ̀ yóò gbomi lákana ní ìwà ó fi jọ̀wà Yorùbá rẹ̀ ní ìwà jọ̀wà ní jọ̀rẹ̀jọ̀rẹ̀ ògóńgò rẹ̀ ó ó lẹ́yìn ní ti ń bẹ láàrin lọ́kọláya tí àwọn òbí gan ò lè rí lára rẹ̀ tí wọn ò lè wọ́n rí lára ara wọn kò sí ń tọ́pamọ́ fúnra wọn obìnrin bẹ́ẹ̀ náà lọ́kọ tó bá wọn á jẹ́ ẹni tó jẹ́ pé pàwò èèyàn bàbá adẹ́dà ló fi mú wa al-khabīthātu lil-khabīthīn wal-khabīthūna lil-khabīthāt wọ̀tọ̀yìnbá lè tọ̀yìnbí wọ̀tọ̀yìnbú lè tọ̀yìnbá. àwọn arábẹ́ bàtá kí wọ́n tò níjọ wọn pẹ̀lú obìnrin ẹgbẹ́ wọn obìnrin pàwù náà kó náà wọ́n kọ pàwù bí tiẹ̀ obìnrin tó bá yẹjú ọkọ pẹ̀lọ́kọ tó yẹjú ọkùnrin tó náà bá yẹjú kó rìn sí sàkáálé obìnrin tó yẹjú torí pé kí ni afẹ́mọ̀lé báyìí afẹ́kọ́lé foundation lélẹ̀ téèyàn fi yege tọba wá ṣe yìí ni wọ́n fi pè gbogbo tí wọ́n fẹ́ kọ́ jáde ọba adẹ́dà nígbà tí ń ṣe àpèjúwe obìnrin ó fi wọ́n ṣe àpèjúwe okú ọ kí lọ́ba adẹ́dà sọ ọgbà ó ní nisa'ukum ó ní harfu lakum àwọn àyàwó yín o àwọn obìnrin yín òpó yín ni wọ́n fatu harfakum annashitu ẹwọ́ ní òpó yín bẹ́ẹ̀ bó ṣe wù yín ó fi wọ́n wé òpó ìlọ́ra rẹ̀ ọba adẹ́dà ọ̀sẹ̀kù ó ṣàlàyé rẹ̀ òkútọ́ lára tàfẹ́ lọ́nkà fún pẹ̀pẹ́ ah, eléyìí ọfà táì kí lọ bá rẹ́ra pé wọ́n ó ní mùsùlùmí àti mùmìnà àti kọ́ọ̀nìtà àti ó bẹ̀rẹ̀ sí kálọ̀ ó ní sẹ́yìn tí na ọ̀rọ̀ fún àbùkọ́rọ̀ ó lè jẹ́ abilékọ tàbí ọmọge kèése yùn ní iṣu níta àti ń kààbọ̀ yìí ní tó pàtàkì àti ìbáwá ṣe bẹ́ẹ̀ ìyá Khadija àlẹ́ ẹ̀sọ́dá opó ni lẹ́ẹ̀mejì kó tó fẹ́ òjíṣẹ́ lásọ̀lá àlọ́sọ́lọ̀ ó fẹ́ ọkọ àkọ́kọ́ ó bímọ fún ó fẹ́ kejì náà ó bímọ fún kó tó wá fẹ́ òjíṣẹ́ lásọ̀lá àlọ́sọ́lọ̀ ta ló bímọ fún òjíṣẹ́ lásọ̀lá àlọ́sọ́lọ̀ tó nínú gbogbo wọn. gbogbo ń déyàn fẹ́ lára obìnrin ọba rẹ̀ là ó ṣe fún ó ti kẹ́ òjíṣẹ́ lásọ̀lá àlọ́sọ́lọ̀ ìyàwó Aisha ní mi ìjógú obìnrin kan lẹ́ẹ̀dẹ̀ òṣìṣẹ́ lọ́sà àṣọ́là bí mo ṣe máa jowú ìyàwó Khadija débi pé ń jọka ìgbà tó dé pé òṣìṣẹ́ lára àṣọ́là máa ń sọ̀rọ̀ rẹ̀ gbogbo ọgbà ó ní àbí ah, agbọ́rọ̀ bàbá yìí arúgbó tí ò lẹ́yìn lẹ́nu mọ́ pàápàá kò tó wúwá ti dé kò tóbi ni ò lè fẹ́nu sọ ah, eh, ìwọ lóbìnrin sọ̀rọ̀ sí tọ́ wá ń dorí kodò tó ń sunkún ọ̀gbádùn tó ààrẹ ni ó fi ṣe ah, tẹ́bà ṣe bẹ́ẹ̀ ìyàwó àìṣà ọkọ̀ mọ́jìtẹ́ lára sọ́rọ̀ tó bá máa nẹ́kàn lẹ́bí ìtàwádẹ̀ rí ọ̀lá nẹ́bí ni ọ <laughs> ló fi jẹ́ pé gbogbo tí wọ́n bá sọ wọ́n èsí èyí sí àbá àti wọn sọ́ba adẹ́dà ọ̀gbọ́n tó sọ sójìṣẹ́ náà sọ́la sọ́wá ti torí rẹ̀ wọ́n sọ áyà kalẹ̀ láti fi bá wí nítọ́ka ni pé yá ni sáà nẹ̀bí lẹ́fùtúnà ka áhàdí nínú ẹ̀lẹ́fà ìní tẹ̀kẹ́túnà aláàfà ẹ̀yẹ ìyàwó òjìṣẹ́ náà sọ́la mọ́ ẹ̀ ní bí àwọn obìnrin yòókù o. tẹ́ ẹ bá páyà ọlọ́run ọba adẹ́dà ó tún gẹ̀ wọ́n ó tún gẹ̀ wọ́n torí pé ipò tí wọ́n wá obìnrin nu ó ní kẹ̀rẹ̀ torí pé àgbàrá wọn òpóhùn onílé onílé ni ò ní gbà fún ọ̀dẹ̀ tó bá ń wò pé ó tún máa wò pé mú mú lé jù ní ó tún rọra ọ̀rọ̀ olóhun tó ẹbọ́ sínú kàábà lọ kíhùn òun náà fẹ́ wọnú ilé òjíṣẹ́ lára sára ní ó ní ìdí ẹ̀ so ibi hajjọ́ Ismail ibi tó sófò ara nú ilé ni ọ̀rọ̀ ló kẹ̀rẹ̀ wọn ò rí nǹkan tó ni ó kí wọ́n kọ́ mọ́nú ilé ni bí ìbá wípé inú ń tín wọ́n ti ń kùn wípé bàbá yìí gbogbo nǹkan ní sàn chẹ́ǹjì mo fẹ́ wo gbogbo kàábà kí n wá tún kọ́ kí n wá fi ibi tí ń sẹ́kù síta hàn kí n fi kùn kí n wá múlẹ̀kùn rẹ̀ kí n mú wálẹ̀ kí gbogbo èèyàn lè máa wọlé ìwà àṣẹlẹ̀kùn ní méjì ibi tí wọ́n máa gbà wọlé ibi tí wọ́n máa gbà jáde gbogbo ọ̀rọ̀ tí wọ́n kó sínú rẹ̀ ń pẹ̀ka fún gbogbo orílẹ̀-èdè mùsùlùmí nítorí náà sórí ààyè tó sófónù tí wọn kọ́ máa tó bá ti kírun ń bẹ̀ bí ìgbà tó kírun ní ilé náà ni kírun ń bẹ̀. sọmúdẹ̀kùn wa fún àbí òmúdẹ̀kùn àbí. so má mú ọ̀rọ̀ fóbìnrin níbi tí ó ti wádìí pé ah sáwà nìkan wá ní tóbìnrin bá ti sọ pé ah tí gbogbo tí wá ṣe wá yàtọ̀ báyìí ọfẹ́ rìvásì ọfẹ́ rìbẹ́ẹ̀ ọwọ́ ayé ti rìbẹ́ẹ̀ sáàrin ọbọ̀ mọ́ lọ́wọ́ 24 ah, hours lọ́mọ̀ bá oní ọwà lè oní òmójútó nǹkan tó bá fi di wípé ah, alhamdulillah ó ti ẹ̀dí bá ti ẹ̀ jáde àṣúnàláwà ní malọ́kì ṣùgbọ́n ó sí mẹ́wọ́ ó tún wá mójútó ju bó ṣe fẹ́ lọ nítorí dájú náà tọ́ bá ṣe nǹkan bá wọn bàbá yín fẹ́ dé máa gbé fóònù sí máa pè ọmọ ó ti torí ọwọ ìwọ̀ tí ọba adẹ́dà ṣe fún ìjẹba lọ. a rẹ̀ ń bọ̀ yọpa ọ̀dà lóbi jẹ́ wípé àwọn ti kó jíṣẹ́ lọ́sàn àṣìlám wọ́n ní olúkálùkù ọmọ yìí bàbá rẹ̀ bàbá mi èèyàn báyìí èèyàn báyìí èèyàn báyìí báyìí ṣe nílé wa ni àwọn ọmọ lágbẹ́já àwọn ní kìíní ọba adẹ́dẹ́ ò sọ pé tí wọ́n ń ṣe òun ọba wọn lórí ẹ̀ kí lọ sọ wọ́n kò lọ kazikrikum àbáàkún áwọ́ àṣẹ́dẹ̀dẹ́kọ̀rọ̀ áwọ́ bàbá yín lóòótọ́ ọmọ ọkọ̀ ní kò sí wà láàbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ń ẹ̀yin ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ ọba tó dá yín tó fún yín ní bàbá nítorí náà bàbá yóò mú bí ó ṣe ṣe tí ó fi tónú ilé rẹ̀ tó fi jẹ́ pé tí ó bá kú ò lé dá àwọn ará ilé ní ọ̀wá àwọn ará ilé inú ilé ò di rebels yóò tó dáadáa bẹ́ẹ̀ bàbá ń ti ń bọ̀ áà gbogbo wọn ń sáré pàdé rẹ̀ àti èyí tó kéré àtàgbà bàbá tó nígbà tó sì lé kìní bá ìṣẹ̀lẹ̀ kìní bá ìṣẹ̀lẹ̀ bá ìṣẹ̀lẹ̀ wọ́n ti tójọ́ fún yẹ pé náà ló ti wà wọ́n pé ló ṣẹlẹ̀ ọwọ́ lọ́wọ́ minister of internal affairs kí lọ́mọ yìí ń sọ náà ẹ má dá lóhun tó sọ ṣẹlẹ̀ kini ń bọ̀ o tí wọ́n bá ń ṣe lọ́wọ́ gbogbo olúkàdùkú wá sáwọ́ núulé ẹ̀gbẹ́ta ẹmẹ́jì lọ ah. lọ mùsùlùmí magnet gbogbo obi tó bá dé wọ́n máa rọ̀ ní kèése pó dáa torí páwọn èèyàn dáa ó dáa torí wípé ọba adẹ́dà ṣe ti ẹ̀ ní dáadáa náà ìdí ìtàn dáadáa ká wọ́n wà á mọ́ báwo ló ṣe rí báwo ló ṣe rí báwo ló ṣe láti pilẹ̀ láti poro ti tó eléyìí látara irú ọkọ tó eléyìí ni ó jẹ́ kọ́ bá lẹ́dà ó ní ọwọ́ sínú àjọṣepọ̀ ọrin wọn tó fi jẹ́ pé tí gbogbo ẹ̀ bá dà tí wọn ò ní dàrú bẹ́ẹ̀ ọgọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ nísìn àtó bẹ́ẹ̀ ìdí ò tí tọrọ lọ́kọláya ó ti sọ ní kíní láàrin ara wọn wọ́n ti titọ́ sí wọn ara wọn lójú wọ́n ti fárayá ọ́ àmọ́ pé ẹ̀wà gbàdé má gbé kìíní síbẹ̀ ó ibi tẹ́mi ó sí ni ó lè di wàhálà láàrin lọ́kọ láya débi wípé ó ń dilé à ah, mo ní tí màá ṣe fún kí ló ṣe fún nígbà mo bá tọ̀ láàkù rẹ̀ nísìn tọ̀ láàkù wá di kíni ó di nǹkan táyín ó ti wá fún agbègbè lọ́ba wọ́n wà kí ló ṣẹlẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀ náà máa wá mọ̀ ah, ah, tí àwọn tí ọba adẹ́dà àwùjọ lé lọ́wọ́ nìyí kí ló ṣẹlẹ̀ níbo la ti sìtò kí ló fà àtẹ̀lé tó yẹ ká tẹ̀lé ọba adẹ́dà ń pè wá yọ́ yọ́ lẹ́bí na ámìnà ó ní ámìnà ẹ̀yí tẹ́lẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹgbàgbọ́ ẹgbàgbọ́ ẹlùgbàgbọ́ yìí ẹjẹ́ àrí lára yìí ìṣẹ́ra alkiri àti sọ́n tó pọ̀ sẹ́yìn kìí ṣe pé èdè àìyedè ò lè sí láàrin lọ́kọláya àà natural ni àà aṣọ ilé òjìṣẹ́ lọ́dọ̀ àtúnlá ṣé èdè àìyedè sí láàrin àwọn àtàwọn ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ àìyedè ọ̀gá sí yóò fi lélẹ̀ fún ó fi lélẹ̀ fún bámbámbámbámbá ṣùgbọ́n yóò ní bí wọ́n ṣe máa tó tí òfin ní ibi pékè ní tọ́kọ̀ òun òfin ní rí tí gbogbo wa ní fi pé yóò dàrú wọ́n ma ṣe níṣe tó jẹ́ pé àwọn ọmọ wọn ma tara rẹ̀ kẹ́kọ̀ọ́ táwọn náà bá dàgbà tán wọ́n mọ̀ bí wọ́n ṣe àwọn ibi tẹ́lẹ̀ ìbá kù sí ló ti tó ma á ah, ìsẹ́kẹ́lẹ̀ ọ̀ṣẹlẹ̀ bẹ́lẹ̀ ìsẹ́ṣẹlẹ̀ àgbọ́yé ló lè tó lé ọ̀kan nínú àwọn ọmọ àyà bàbá rẹ̀ lé gbogbo ará àdúgbò yẹn mọ̀ tó lé ìyá tó ti wọ́n bá fìkìtì tí bàbá ìbá kì í lílù mọ́lẹ̀ tí ó lù ìyá ìyá ọmọ ìyá ní lílù tó jẹ́ wípé tó bá ti ní ọmọ ìyá lọ́lọ́run yìí tí ò fi lè fọwọ́ ka ìyá ìmọ̀ ó ní á bàbá mi táwa bá ń se eléyìí ta ni ọjà gbé wa bàbá búsẹ́kù tí àwa táà bá ń wọ́n kọjá 60 èmi mo ti kọjá 40 gẹ́gẹ́ bí àkọ́bí ẹ̀yìn ni ẹ̀ǹtí ń gbẹ́nu lé 80 ẹ̀ wá ní tẹ́ẹ̀sì kọ̀rẹ́ẹ̀tì ara yín mọ́nìsìn àfi lílù bí bàrà lílù tó jẹ́ wípé ọ̀sìpìtù látún wa máa gbé yín lọ kí ló ṣe ìyá bàbá ló lù ú. Ah! bàbá tó sẹ́kùn sí. ó ti mára ní láti lórí a ẹ má jẹ́ ọmára bàbá ẹ má jẹ́ ọmára kí lẹ́ fi jábọ̀ kí lẹ́ fi jábọ̀ ó ṣe wá sí fún bàbá níṣe ó sọ tọrọ mẹ́tò ń bá sọ̀rọ̀ tòun gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú <laughs> yọgbà tiẹ̀ ìyá bàbá tọ́ba bí ẹ̀sùn wáyé ti ìyá ìdínà ọlọ́run bá ń tètè máa ń sọ kalẹ̀ sẹ́ni tọ́ba ní ìtírì ti ìyá rẹ̀. torí gbogbo wàhálà tí wọ́n ṣe amúwa ọ̀rọ̀ arákùnrin wa tó wá láti yemen òun wòye pé ah, pẹ̀lú wàhálà ìyá ìpọ̀ yémi náà ṣètèmí náà fún un ó gbé ààrẹ pọ̀n báyìí ló fi ṣe tawaf tó bá jẹ́ nǹkan tí mo bá jẹ́ nǹkan ògùn fún lẹ́nìí ó ti jẹ́ nǹkan ògùn fẹ́mi náà lẹ́yìn sẹ́yìn ó bẹ̀rẹ̀ sí kí ní mẹ́sàn-án mẹ́wàá tó ìparí tawaf ó wà lọ bá Abdullahi ibn Umar òde ara ànàmà ó ní tí mo pé wọ̀ ya rẹ̀ Abdullahi ibn Umar ní tó gbíngbin tó gbin lẹ́ẹ̀kan nígbà tó fẹ́ bí ọ nítorí òṣè yìí ó ti sàn sọ̀hánà wà ló fi jẹ́ wípé àdúrà wọn máa ń wọ́n máa ń tètè à làwọn afáwọn ní tafsir wọ́n ní alẹ́bí musa ń ṣàdúrà lórí fìràhàn ìwọ lọ́rọ̀ lọ́rọ̀ láti máa fi dáwọn ẹ̀dá rẹ̀ wò wọ lọ́wọ́ ọba bá ń dé ọ̀rẹ́ rẹ̀ kù bá ń lè mọ́ bá ń ṣe báyìí fún bá ń ṣe báyìí fún. ó ń ṣàdúà àlébì kejì sallallahu alaihi wa alayhima òun náà ń sàmì ọba tí wọ́n ń pè ní kẹ̀lì òjì bẹ́ẹ̀dà àwọ̀túnkùnmá mo ti gbàdúà yìí ní tí wọ́n ń sọ òun ọ̀sẹ̀lẹ̀ o àfi lẹ́yìn ogójì ọdún wọ́n ṣàdúrà ọlọ́run ló ti gbà ṣùgbọ́n tí wọ́n ń bẹ lọ́run lé lórí kò àfi lẹ́yìn ogójì ọdún àwọn àfáàní kí ló lè fà ah! gbà wọn wá wọ́n ní ó ní ìyà tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ bá ní wọ́n lọ́nà bá ń sọmọ àmì nígbà àwọn jáde láyé lọ́lọ́run ọba lọ́sẹ̀ tó pé nínú ọ̀fẹ́ kọ́ ba ìyá yẹn nínú jẹ́ wọ́n tẹ̀mí èmi náà nàró kìí ṣe ìyá bàbá kìí sọkọ tọ́ máa ṣe ọgbà sàtífíkẹ́ẹ̀tì tì ah, wọ́n bá ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ ṣe ń tò ó ní látàkúláhùnmá ó sì wà látànáàrùnmá wọ̀kúláhùnmá kọ́lá kẹrìmà kò ìparí ọ̀rọ̀ ó ní waqfid lahuma وقل رب ارحمهما كما ربياني صغيرا àwọn ní ń bá wí àwọn òbí <laughs> nígbà tí ọkọ̀ nínú àwọn ọmọ ìyá bàbá rẹ̀ ránṣẹ́ sí ó ní rúùfù lè wá ti òjò ti ká lọ sẹ́ndì owó táàfì sí rúfin ọmọ wa ní bí èlò ó ní bí 250,000 naira owó orúsì ah! àbẹ́ ẹ̀gbọ́n tí bàbá ń sọ ni ṣe rúfì lè tó yẹn ṣá àwọn tí wọ́n mòye ní fowó ránṣẹ́ sí bàbá ó fowó ránṣẹ́ sí wọn ń kò délé ń kákò dé rúfì ó ní bàbá bẹ̀bẹ̀ ní rúfì ó ti já ní oníbẹ̀ẹ́ ní ìgbà tí wọ́n náà máa ń sẹ́ndì mẹ́sẹ̀jì ní yunifásitì wípé ẹ ní ìdí owó fún medulla oblongata tó rò pé ní ìmọ̀tọ́rọ̀ náà pàǹgbà yóò ní gbọ́lọ̀n tó lò kó fi mìmí kí n fi sẹ́ndì owó tọ́pọ̀ rẹ̀fẹ́ ni mo dẹ̀ fi ránṣẹ́ sí ọ èmi náà fẹ́ gba tèmi ó ní ara ah, nàkúmọ́lá <laughs> kí lè jíṣẹ́ lára àtàlà ń kọ olóòdè wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní wọ́n lọ́wọ́ sọ́lọ̀ máa wù kó láti ọba sàbòtí sí ọ wọ́n ó ṣe gé. òbí òde ẹni tó bá ti ní wọn èèyàn máa tara wọn wà lè jẹ́ nà ní ó ti pẹ́ńpẹ́ ń fúrú fún wa àbá ìyá mi mo tún fẹ́ jáde léde ògbọ́n ń lọ bí báyìí o àdúrà o ọ̀lọ́ọ̀rẹ́ ah, ọ̀bọ̀ọ̀rẹ́ ó sòrí ire ó ti tó ẹ búdànù ọlọ́mọ ìbẹ̀rẹ̀ sọ́yìn ẹ̀ ní rágbàkò ẹ̀ mú òtútà ọmọ mi nǹkan ọfẹ́ ṣe ọfẹ́ gun àǹtí mi gàràgàrà ó tún wá ń sọ fún mi ó ń púrùbù dí àti ṣe tó fi tó ń fi ṣe tó ń ṣe mọ́ ní ọ̀gbádùn àṣírá lọ́dẹ̀wọ̀ gbogbo ǹdọ́wà tẹ́lẹ̀ sílẹ̀ gbogbo tí ń lé ọlọ́run bá rẹ̀ ní with it ní gbogbo àwọn èèyàn wá káàkiri inú àpò lọ́wà wọ́n fọmọ́ tó àpò nípa téèyàn bá ti lóbi láyé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọba adẹ́dàbà fi ṣe òun náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run máa ń wò wọ́n tí wọ́n mọ̀yàn la torí pé kò fẹ́ bà wọ́n nú jẹ́ yóò ṣe yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́mọ́ sàṣẹ́ á pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ a lè ṣe dáadáa fún ọ tí a fi ta ara rẹ̀ jèrè ayé àti ti gbangba ọjọ́ bíi dàrkíàmù. náà bá bá ṣe náà gbogbo ilé ẹ̀yìn wọ́n mójú tọ́rọ̀ náà lé dáadáa òbí ìyàwó gbogbo ilé tàbá torí ọba adẹ́dọ̀ ọba gbé sáyọ̀ ọgọrọ bá ṣe tó láti pìlẹ̀ òní ń fa tọ́rọ̀ fi dojúrú sunday tó gbẹ̀yìn oṣù ká fi àwọn nǹkan tí ń jẹ wújẹ́ béèrè kan tàbí kejì tàbí kẹta ká fi kó jẹ́ kí lè wọ́n tò ìṣàlálìkẹrí ìgbésẹ̀ lórí bá ṣe gbéyàwó tí ó fi rọrùn a máa jáyàn lójú lọ́tọ́ táàmù tó ti lọ àwọn ìbéèrè kárèzì ẹ̀nà àgbàgbé tí dr rez ní ìjókòtò kọjá bó ti ẹ̀ jẹ́ pé a ti ṣe alkọ̀ọ́dù mẹ́rin lórí rẹ̀ a tún tún àwọn nǹkan yìí review kí ọba rẹ̀dà subhanahu wa ta'ala kọ́mọ́dà tiwaru ń bẹ̀ kọjẹ́ kí tiwa tó ń bẹ̀ kìí ṣe pé kó tò láyé ń bí nìkan kó tò ní títò tí ọba rẹ̀dà ó gbà lẹ́sìn lọ́wọ́ wa ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ ah, Wọ́n ní ká fi tó wa létí pé epo tá ń lò nínú masjid ìmọ́tótó òtùkè àti tìsàlẹ̀ ah, ìgbìyànjú láàrin ara wa síra wa náà ni ká má gbàgbé ká fi àwọn kan lẹ̀ tí wọ́n fi àwọn tí wọ́n gbà láti fi mójútó tòkè ìmójútó tìsàlẹ̀ náà ọ̀rọ̀ epo Ramadan ló dẹ̀ tún ti ń bọ̀ ìsìn láti máa pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tá a fẹ́ ṣe sí masjid a sọ̀rọ̀ nípa bí èsì torí àwọn tí wọ́n bá wá sí masjid kí wọ́n rí bí bámá tó fi jẹ́ pé àti ṣe bá dànù rẹ̀ yóò rọ̀ wọ́n lọ́rùn ìjọba adẹ́dà kó ṣọ́ ìwọ ẹ̀mí wa tayọ ní Ramadan náà kó dẹ̀ gbálẹ́sì lọ́wọ́ wa kó mọ̀ dàlú àláyà kó jẹ́ ká bá ní ibi tó lérè torí ẹni tí Ramadan bá bá láyé ìkẹ́ ńlá ni kọ́lọ̀ mọ́ sí ìkẹ́ náà kó mọ̀ sí dùn wá náà àwọn tàbí bẹ̀rẹ̀ islam one two three four five six seven eight oh sorry nine ten eleven twelve náà àwọn sisters wọ́n lè fi ìbéèrè wọn lọ́sẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ bí bàtà wọ́n ní ìjẹ́ ọkùnrin nílẹ̀ àti mú àwíjàre wípé òun fẹ́ bí ọmọ púpọ̀ torí náà lòun ti fẹ́ ṣe ju ìyàwó kan lọ so so nílẹ̀ àwíjàre lè kó tó di pé yóò sí ìyàwó kejì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá lágbára rẹ̀ agbára ti ìmójútó tọkùnrin ti jíjẹ mímu níwọ̀ntúnwọ̀nsì àti ibi tí ó máa gbé níwọ̀ntúnwọ̀nsì tí ò fi ní di èébú tí àti tàsìkò tọkànkan nínú eléyìí bá dín ó lè sọ di èébú máa lọ́wọ́ ní àwọn ọ̀dọ́ kan wọ́n lọ bá àwọn àfà àwọn àfà mẹ́tẹ̀ẹ̀ta wípé a Al-Albani ọba sọ́lẹ̀ ibn Uthaymin rahimahullah pé a ṣe bí ọba adẹ́dà ti lóhun ogbe táwọn bá ṣe kò sí rárá kìí ṣe báwọn kọba adẹ́dà tó gbé yóò ní ìgbìyànjú tí wọn náà ó ṣe síwájú tọ́ọ̀ bá ṣe síwájú kìí ṣe ìgbára lọ́ba adẹ́dà ló ṣe o àìlẹ́kọ̀ọ́ ni ó ṣe ọ́dẹ̀ rí èsì rẹ̀ ní tí ò ní dùn mẹ́rin sáàmọ̀dọ́ omi wọ́n sáyà gbàgbà lọ sí ọ́dẹ̀ fi ìbálẹ́jọ́ burúkú lóòótọ́ kọ́lọ̀ wọ́n yàrá yàrá bẹ́ẹ̀ ẹni sọ wípé ìjẹ́ lè ṣe àpòjúwẹ̀ fún wa bí ó ṣe ọkọ́kùnrin wà púròtì obìnrin tó bá fẹ́fẹ́ tí ò fi ní kọjá àlàṣẹ́rẹ́ náà ó fẹ́fẹ́ àwọ̀ wọ́n ṣe istikhara kọba rẹ̀dà tom sọ́nà ó wá ń fojú sọ́nà kìí sí kó fojú sọ́nà nìkan ẹni rí tó mọ̀ wípé èèyàn dáadáa lélẹ̀ mò ń fẹ́ ọmọbìnrin torí báyìí torí báyìí torí báyìí tẹ́ ẹ bá bá ń rí tàbí bẹ́ẹ̀ bá bá ń gbúrò ẹ jẹ́ kí n mọ̀ wọ́n wá bá rí tàbó gbúrò tàbí òun náà ké fún torí kó fẹ́ ṣèyàwó ni ó dẹ̀ ti ó ti fi lọ bá dẹ́dà ó ní permission láti máa jíwò ní jíjíwò wípé tóun fẹ́ lára obìnrin ó ti wà ń bẹ̀ bóyá kó ga bóyá pupa bóyá orí bákan ó ti ń fọkàn sí pé ah, na kìí ṣe nítorí àwọn èèyàn ni wọ́n bá ké sí ẹ̀ ó lè jẹ́ àbúrò rẹ̀ lóbìnrin ó lè jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin ó lè jẹ́ ẹ̀gbọ́n tàbábúrò tàbí èèyàn ọmọbìnrin yẹn náà a mọ ọmọbìnrin kan ò orí báyìí orí báyìí orí báyìí nígbà míì ó tiẹ̀ lè muslima instance kan ṣẹlẹ̀ arábìnrin kan kìí ṣe muslima but ó jẹ́ ọ̀rẹ́ sí obìnrin tó jẹ́ muslima obìnrin tó jẹ́ muslima yìí wá ní àbúrò tó jẹ́ lẹ́sìn ọ̀dọ̀wà olólékéw ó dẹ̀ ohun súnraákì oní ní arábìnrin tí ìṣe mùsùlùmí yìí ló wá kéfin brọ́dà kan brọ́dà yẹn náà jẹ́ lẹ́sìn kò tiẹ̀ sí nàìjíríà sáàdì gàbọ̀ yẹn ní à ìwọ́tọ̀ fẹ́ fẹ́yàwó òun rí obìnrin kan tó jẹ́ àbúrò tàbọ́mọ ọ̀rẹ́ òun irú àwọn àjàmá yín báyìí náà ni ìrúsèlò náà máa borí náà máa borí borí borí báyìí ó ṣe sọ́nà yìí ẹ̀jẹ̀ àwò bọ́yá yín wọ̀ nítorí nì ó dẹ̀ rí lóòótọ́. ìgbà náwọ̀ ní àwọn àfá rẹ̀ bá ní kó wá bá wọ̀ ọwá òfẹ́ wá rí mi kí ló ṣẹlẹ̀ látọ̀dọ̀ lágbájá lọ́wọ́ tí wọ́n mọ̀ ní ókè tí dáadáa ló wà wọ́n ráhùn tó ṣí òsù láti gàgbọ̀n lòún ti wá òun gbúrò ọmọbìnrin kan òun dẹ̀ ti rí òun fẹ́ ká wá bá ń lọ tọrọ ọmọ náà ok ẹjá rẹ̀ ojú sàn adébù náà ṣẹ́mà àwọn ará ìletò tàbá búré wọ́n ní ìsàníyà ju àwọn ará àgbòrò lọ bá ń ṣe ń wọ̀ ní wọ́n ń ṣọ́ wa pé àwọn wo lélẹ̀ ìbò náà ti wá kí ni a wá ṣe adẹ̀wọ̀ abẹ́rẹ̀ níbo ni masjid wà ní tó ló zúrù ti súnmá wọ́n dẹ̀ júwe masjid fún wa àdẹ̀wọ̀ masjid akínú arìnrìnàjò apá zúrù àtàṣùpọ̀ ìgbà tá a ṣe yẹ tán lè má mú jáde bólẹ̀ tí wà wọ̀ àní láti ẹ̀kọ́ láti wá ṣí ò sí àní afẹ́ yọjú sí wọn ní ilé ibi báyìí fún ọmọ wọn kan ó ní ta lẹ pé ànílágbájá kò sọ fóun àní kò mọ níta agbúrò oníkànìṣù tàbádọ́n ló wá pé bàbá ọmọ jáde ó fẹ́ ṣe nǹkan tó tó báyìí ló sọ fóun ó ní rárá òun ò rí wọn rí wàláì kò rí wọn rí ló sọ. gbàyí láwọn ọ̀sẹ̀ tó wá sọ̀rọ̀ táà ni wọ́n mọ́ ní Nàìjíríà oní Nàìjíríà láti bò mọ́ sí láti èkó oní sheik Nàìjíríà mọ̀ sí èmọ́ ní tọ̀dọ̀ wá sọ bẹ́ẹ̀. lẹ́nu kan ọláwọn ni ó ń da ọjà ọmọ ìyá gan ọjà aláyà torí kọ̀mọ̀ yìí pé yóò rọrùn báyìí bá ti ṣe ákùdùnà létà lọ́sẹ̀ tó wá mú ọmọ lọ sí pavilion yáàni gbogbo àwọn ètò tó bá ti rí tó ti wù kó má waste time kó rántí sáwọn èèyàn rẹ̀ kó fi rọrùn láti fi tí ó bá jáde fún ìyá ọmọbìnrin kó múra ordinary tí òfin ní jẹ́ wípé bọ́yá torí kó gbòó just casually tí ó fi rí náà. Ìrẹ́ àpọ̀lọ̀ ọ̀fẹ́ wà ní sílá fún ìtìmọ̀. Kọ́dí rẹ̀ ń kọ́dí bí. Naam, ohun tí mo fẹ́ gẹ́gbà ti kún àlàyé sà. Naam. Ṣé ọkùnrin lè gbọ́ obìnrin sọ̀rọ̀ directly? Ó fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń jáde níta nìkan wọ́n ti rẹ̀ rán skul wọ́n ti wá ní sàmà àdìkùn sísà ẹ ti ní àfà rárá ah, mo ní interest òun ni kó máa sọ pé tóun náà bá wò wípé irú èèyàn wo ni gbogbo bá wá ṣe rò kó smart tó kò lójú ò kó mọ̀ yẹn dájú kò lè mọ́kùnrin ẹni tó bá jẹ́ atọ́kùn rẹ̀ ó lè jẹ́ àfa ó lè jẹ́ àwọn òbí rẹ̀ kó sọ fún àwọn òbí rẹ̀ ẹ bá àwọn ṣèwádìí lórí lágbájá ó bọ́n sọ̀rọ̀ ọkùnrin dẹ̀ ti bí ẹ ń fà mọ́ àwọn ni wọ́n ṣèwádìí instance kan wà báyìí náà Nurudeen Owólabí kọ́lọ́wọ́n fọ́nkẹ́ dókítọ̀ ọ wà ní University of Ìlọrin ó rí ọ̀kan nínú àwọn ọmọ lọ́hùn tó jẹ́ pé mọ́kànlá ti bí mọ́kànlá ti rèé òun gan ló ti ha Quran torí bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ wà so ó gbúrò rẹ̀ ó ránṣẹ́ sí ọkùnrin ọmọbìnrin yẹn náà fàmà ah, òun ọmọbìnrin ló wá lọ sọ fún bàbá rẹ̀ Dr. Muhidi kọba rẹ̀dà kọba ń fòun jẹ kẹ kọba àgbà lẹ́rù pé àwọn èèyàn ń kọnu sí mi but ọkàn mi fàmà lágbájá ló wá kó sọ fún ọ wípé tálàfà tí ó mà ó ní sheik Najmuddin eh, ọmọ ya ọmọ mi dáadáa la sheik bọ̀dọ̀ ó lo Ìlọrin fún mi fún fún nùrùdí ó ní ẹ́rẹ́ mọ́ mọ̀ Dr. Aláró lọ sọ ní ìsìn ni àmàrà wa yọjú sílé ara wa á ma anything you understand? èyí ní pé wọ́n mọ̀ wọ́n lóòótọ́ èkó ni wọ́n wà ṣùgbọ́n ẹni tí yọ bá jẹ́ ẹni tí mo mọ̀ nílé wọn bí ni a lè túlé kara wa láti sọ wípé irú èèyàn wo ni ẹni ṣé tí wọ́n sọ nù ọ̀dà lọ́ba aláró wípé mo ní mo ródòdó kan bì kan wọ̀ kọba lọ jà wá. àfọ́sọ́fọ́ máa wọ́n máa rò. وصدد الله خطاه ọba alẹ́ra kọ bá ṣí pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kọ́dẹ̀ bá tún gbogbo wa ṣe gbogbo gítà alákùn lọ́wọ́ lọ bá dr Muhyiddin ní pé àáfà wa ọ̀sẹ̀ já òdòdó nínú ilé yìí ó dẹ̀ wọnú ilé lọ ó pe ọmọ yẹn ó ní kó múra jáde ó dẹ̀ sọ fún Nuruddin ó ní obìnrin tó o ní o fẹ́ ṣe kíkpà sí o ní o ó sáàbọ̀ oúnjẹ ó gbómi fún wa o ṣe gbogbo ẹ̀ ọtí ọmọbìnrin dẹ̀ lọ́tán ṣówó ẹ̀ àgbọn tó ti lómi ń tẹ́ nílẹ̀ tẹ́lẹ̀ kó tó tó rọ̀ ẹ̀dẹ́ pé yàkádó lé tó ayò bí wọ́n lọ́wọ́ lọ́wọ́ tẹ̀sán náà ó ní ìgbìmọ̀ manakai ohun bí ọlọ́mọ bá ṣe ṣe nìyẹn alhamdulillah ọlọ́run ṣùgbọ́n ká súnmọ́ bímọ bọ̀tà nùdín bí tó ti ń padà lọ síbi iṣẹ́ ó ní accident lọ́nà Sókótó jáde láyé kọ́lọ́n bá gbà lẹ́rù bàbá ọmọ láti ní jáde lọ́dọ̀ alhamdulillah ọmọ dáadáa ní amina òun náà ti rí mari sí Ìlọrin kọba rẹ̀ kọba falbarka sí mari jìnnà na so bó ṣe rí nìyẹn circumstances pọ̀bà kìí ṣe yẹn ọ wà ní UK àtìsàn náà sẹ́yìn sábà wà ní US ọmọ èèyàn tó mọ̀ ẹ́ tí wọ́n dẹ̀ mọ̀ wípé ẹni yìí èèyàn dáadáa ni àwọn dẹ̀ yìí mọ́nítọ̀ rẹ̀ ṣe àwọn tó rìn mọ́ lọ́wọ́ gan wọ́n mọ̀ léèyàn dáadáa ọ wá ní mò ń fẹ́ ọmọbìnrin tó rí báyìí wọ́n dẹ̀ bá ẹni tó sọ fún iná ẹni tí nwa wá lọ rí ó dẹ̀ ti sọ fún wípé bá ń tọrọ ó wá tọrọ ó dẹ̀ rẹ ọmọbìnrin yẹn ó dẹ̀ ayọ̀ǹda fúnra kò sí mbẹ wọ́n ṣe igi wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ọmọ lọ sí ìyẹn náà ṣẹlẹ̀ rí láti ìgbà tí wọ́n lẹ̀ ara wọn kò sí wàhálà torí pé ètò fi tòó bọ́ba adẹ́dà sì ní kàtó ọba adẹ́dà lè ti bá kàtó so gbogbo máa ń pọ̀ so ọ̀nà yẹn pọ̀ gan tọ́ba adẹ́dà láàlẹ̀ fún wa pẹ̀lú rọrùn ló fi ṣe rọrùn. Ìwà kò mọ̀ fẹ́. Náà èyí tí ó kẹ́yìn bí wàyíká tó gba ti àwọn brothers. Wọ́n ní bóòlù yẹn ó ṣe ṣe ọ̀rọ̀ afẹ́jú ìyàwó kan lọ tí òfin ní di wàhálà láàrin ọkọ àti ìyàwó tó wà nílé. kò ní rọ obìnrin lọ́rùn wípé wọ́n fẹ́ gbé àṣẹ àwọlé wọn ìbádà ni tí ò rọrùn kó dùn ní advice táwọn àfáà wa máa mú wá ni wípé má wàá tún mú le fún un ǹjẹ́ yóò ti ní mú le fún ó ní sùúrù bá a bá kúkú tẹ̀ sí gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ sì máa fẹjú fẹ́ mú kákákiri ta ni. Eh àdánwò àrùn ọkùnrin ni ẹ̀ta máa bá àtàdó àkójọ òun jẹ́ àríṣe ní ti ṣe dáadáa kí lẹ̀ ń ṣe dáadáa kò sí ọ̀rọ̀ burúkú tó ní gbọ́ tọ́ba adẹ́dàbá tún wá fẹ́ ṣe àdánwò fún wọn náà nǹkan tún wá lè ṣe nígbà yìí ọkọ ìyàwó ọgbọ òkè oríṣiríṣi wọn lọ́ọ́ máa padà sípìlẹ̀ wọ́n bá dẹ́dà torí tiẹ̀ ni mo fi ṣe o bá ń lọ́wọ́ sí o tìmí lẹ́yìn mọ́ tìmí lójú o ó ṣe sùúrù tó pọ̀ gan torí àìṣe wọ́n àdẹ̀mọ̀ bí wọ́n ṣe ń fi àmọ̀ bí wọ́n ṣe ń fi ẹ̀ntẹ́ ọmọ bí ń ṣe ń fi sọmọ pé èyàn ó tolerate fún náà ni wọ́n léwu ètò ó fi tolerate náà ni pé sùúrù. <laughs> Subhanallah ìlànà mi ọ wà nínú ìbáàdà tó lè máa o obìnrin nínú mọ́sídìí ìdíláwọ̀ wọ́n ní sísà fẹ́ rí mi wọn ò tí mi ti sọ pé kò burú kò burú ó ti dá wa ó ti bọ́ síwájú bí á mo ní àti kò lẹ́nu mo ní àǹtí ẹ̀tọ́ rọ́lọ́ ẹ̀já bọ́ sẹ́yìn bẹ̀ wọ́n ní ọ̀dà àti ìjà bọ́ sẹ́yìn ó ní ohun tó ń pé tán báyìí inú ní kọ́ọ̀bù lọ́wọ́ ọ̀há kùránù kódà ó fẹ́ tura fún ni kí n sì wò ó bóun ṣe pé tó ó wá lọ rí sí ọmọ ọmọ aráńdáwọn àbá kan gbogbo ẹ̀wọ̀n ní aláwọ̀ kò lè ṣe dáadáa ní lára ọmọ méje ọwọ́ á ndị lori ziri ọ̀rọ̀ lórí ṣiríṣiríṣi mo ní ajá lórí náà ṣẹwà ara mo ẹ lọ ọla ẹ lọ sókè náà fúnra ara méjì ẹni kọ́ pẹ̀tù sí lọ́kàn dáadáa ní ọ̀rọ̀ yìí ni aburú rẹ̀ kọlọ lọ́ mẹ́jọ ṣẹlẹ̀. ọ̀wà <laughs> mo mú ó ń yan fúláàtì èmi náà yẹn tèmi. tèmi ṣe bí ẹ ń pẹ́ ju lọ pé oríṣiríṣi lèmi ń gbé ká òun tún tó tó bojú sẹ́mi bojú so tèmi pọ̀ jù tẹ́ ẹ lọ so mo wọ́rọ̀ pẹ̀ sùn yàrá jù lọ gba dé tó dé ọkọ̀kọ̀ dúró sí ó ní ṣe ọ̀wọ́n yẹn jọ ẹ̀ ọlọ́run ó fún ẹ̀yẹn jù ó ní kí n ṣàdúrà fún mo ní gbogbo tó fi ṣe ìyálé tó fi ní tẹ́láyé àti gbàngbàjọ́ gbẹ̀ǹdà kíámà ọlọ́run ọba ń ṣètò rẹ̀ fún ẹ ọlámi ó dẹ̀ dìde alhamdulilayi láti gbà yẹn àgbọn kankan. gbàtúmọ̀ wá rí ọkọ̀ ó ní ẹ ti sọ fún mi pé aláàlá lé yín mo ní ta ni ó ní ìyáálé o ẹ mo ní kò lọ sí àwọn kejì tó fi di pé ọ̀rọ̀ ìyáálé ń dé a máa ń ṣeré gan ó ní sí dandan ni kí n sọ fún yín ni mo ní kèé sí dandan ṣùgbọ́n ṣé wọ́n nìkan lọ dáwò ní máa rẹ jẹ́ ni ó ní ohun èsì òun tẹ́ fẹ́ ṣe ni mo rẹ̀ rẹ̀ tó ní mo dẹ́ fún ẹni ìwọ náà dẹ̀ kò sí tẹ́ ẹ bá ti fẹ́ ṣe ìyàwó kejì kò sẹ́ni tẹ́ ẹ lè bù jẹ ó ti fẹ́ bù mí jẹ ní gbólóhùn tó pè yẹn ó kú sẹ́nu ó nígbà tí ó sọ fún òun wípé òun ó wà sọ́dọ̀ mi gbogbo àṣírí òun lòun ó lòun ó tù fún mi òun dẹ́ ni à ẹni tó jẹ́ pé òun ni ọwọ́ òkú èèyàn tẹ́lẹ̀ ìmọ̀lẹ̀ yẹn fara pamọ́ fún un mà lè tó àṣírí òun fún so òun ní kò sí wàhálà ó ní nígbà tí mo dẹ̀ délé ó sọ gbogbo bí mo lè ṣe ó ní sheik jazakumullah khair mo ní ó ti ń ṣe ìmánì o má wàá jẹ́ kó ná ìmánì rẹ̀ tán o ó ní lọ́nà o èyí tó wà nílé láàmójútó jù o òun ni èyí tí ń bẹ́ ń tẹ́ ó dé bá o torí security yẹn wípé ṣé ní tí wọ́n fẹ́ ṣe yìí ṣé òun ti tí ni tóun ìwà sí kí ọ̀ṣà ṣé nǹkan tún lè rí one of the major problems obìnrin nù bọ́tọ́ ọba ń rí àṣọ rẹ̀ tí ìṣọ̀rọ̀ sísọ nìkan wipe ṣe sí wípé rárá ó sì wà ń bẹ̀ à ni ẹjẹ́ àjọ fọwọ́ kún kó lè bá a dùn mọ́rin mọ́rin wàlá yóò rí dáadáa nípa obìnrin ṣùgbọ́n tó ọba fi bẹ́ẹ̀ wò sori gbogbo wọn àwọn ará tó ń sẹ̀wọ̀n ẹni tí ń fi checkmate ìwọ gan ti wá ìjà ọ̀ ó dẹ̀ rí lójú páálí ó dẹ̀ lè má rọrùn bá dé yóò di roborobo kọba adẹ́dà kọ́ba tó lé wa kọ́ma dà lé wa rú kan lọ́sẹ̀ tó kọjá. wọ́n wá bá ní ìṣẹ́jú ọkọ ìyàwó gangan ní bàbá ọkọ ni ẹ bá wí o nítorí pé bẹ́ẹ̀ ṣe rí ayé mọ́ wòrùn gbọ̀nmọ́ wa o àti ṣòkòtò wa ti ń sofé o ọkùnrin ní ìdálérú o a ní lọ́wọ́ rẹpẹtẹ o mo ní mo gbà torí pé e, òun kèéze níyàwó kan kèéze níyàwó méjì papọ̀ tó bá ti mú experience wá tí ń fi ń ṣàlàyé báwọn. ó rí i pé ọgọ́rọ̀ àìmọ́tò òní máa ń dá ọgọ́rọ̀ wàhálà rẹ̀ kọba adẹ́dà kọ́kọ́ abáàtòtò ẹ̀kọ́ má dàrú mọ́ wa lọ túnẹ̀lì tọba adẹ́dà gbé kalẹ̀ kò lè jẹ́ nǹkan burúkú láéláé lẹ́nu bí ọba adẹ́dà la nǹkan lẹ̀ tó jẹ́ nǹkan burú abẹ́dà àwọn fáàbí sọ wípé tí ìbá ṣe pé àdámọ́ ọkùnrin ó ní pé kó fẹ́yàwó jẹ ọ̀kan lọ ni ọba adẹ́dẹ́ ò ní bẹ̀rẹ̀ láti plural ó ní masna wàtúlásá wàrúbá kọ́sẹ̀ tó pé wàyìn kìtùn allah ta'dilu fawahidatan ó tún fi kún ní walan ta'dilu walau harastum ẹ gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú dé ẹ lè ṣe déédéé tako ṣùgbọ́n ẹ má fi síbì kan jù ká lọ ni ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì tẹ́ ẹ bá gbìyànjú báyìí ibi tẹ́ ẹ bá kù sí ọba adẹ́dà yóò bá yín fojú fòrú yóò dẹ̀ bá yín túnṣe nítorí pàtàkì ń bẹ̀ nù ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ò rí ní bákan náà kò sì fẹ́ súnmọ́ wọn sí wọn ò rí bákan náà bá ṣe fẹ́ ṣe ń jẹ wọn ò lè rí bákan náà ní mọ̀tótó feeling ó lè má rí bákan náà eléyìí ká má jẹ́ kí ó tì wá táàsì ṣe àbòsí kọba dẹ́dà àmọ́ ṣe. Wa alaikum assalam. Sà, mo fẹ́ bèrè ìbéèrè nípa ẹbọ ṣíṣe tí ò dáa. Kí òbí èèyàn kó mú ọmọ lọ sọ́dọ̀ àfọ́ àkọlọ̀ kéwú. Kó wá ti kéwú fún ọdún méjì kó wá rí pé àfáà yìí ó ń ṣe ẹbọ èyí tó jẹ mọ́ kí èèyàn máa gún orí eku kó máa kó máa lé aláǹgbá kiri kí àfáà yìí kó wá máa sọ pé kọ́mọ náà máa bá àwọn ògùn àbí kó máa rán ọmọ náà níṣẹ́ pé kó máa lọ ra nǹkan ẹbọ níbi tó ti máa ń tàǹkọ ẹbọ ṣé ó dáa àbí kò dáa. tó bá dáa kò lè jẹ́bọ mọ́ ìgbà tó ti jẹ́bọ yẹn kò tiẹ̀ dáa ni òun gan ni wọ́n wá sí wá sí fàáfàá. ṣáàrẹ́ rì sílé. afá náà sọ pé nǹkan tóun fi ń jẹun nìyẹn. ok ẹja wà náà hmm, ń jẹ mi. èèyàn jẹ ntọ́ba adẹ́dà ọ̀ lọ́wọ́ sí kó soríire ẹ̀sìn ò ní nínú nǹkan tí tọ́ba ti rí pé o ò lè dìde tí ntọ́ba adẹ́dà pa ọ́ láṣẹ kó dìde lórí rẹ̀ ara rẹ̀ ọ̀yá sí dáadáa ṣíṣe kó dìde lóru kó gbààwẹ̀ kó ka Quran kó ṣe kínní kọ́kọ́ chẹ́ǹkì nǹkan kí ló ń jẹ chẹ́ǹkì àwọn tó ń jẹ mọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ìyẹn ṣọ́ọ̀rọ̀ sísọ tó o bá jẹ́ ní kóbòkòbò tàbí tó ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́mọ lẹ́yìn tàbí tó ń bá àwọn èèyàn jẹ́ tó àti ṣetán náà wọ́n bá pé kó ka Quran kó dìde lóru. kó o ṣe pẹ́pẹ́ ń furu kò ní rọrùn lẹ́yìn yẹn ìwòkúwò ọmọ wo obìnrin olóbìnrin ètò ṣáájú rẹ̀ òun ni bí ẹbọ ẹni tó ń ṣerú eléyìí àti dìde lóru òní rọ̀ lọ́rùn síbẹ̀ ni àdúrà ẹ̀kọ́ òní lè dìde lóru ásùnsùn lálẹ́ ẹ̀gbọ́nọkùnrin tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ àwọn ní àwọn ẹ̀yà ti dé o tó gbogbo àwọn tó ń lé káyẹn ó ń ti ń de àwọn àlìjẹ̀nú lọ́wọ́ ẹ̀ ni àwọn àlìjẹ̀nú tó ń dẹ̀ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn ò ní jíṣẹ́ yẹn lásán o wọ́n gbé nǹkan lóun náà lọ́wọ́ tóun náà fi di ara wọn tó dẹ̀ mọ̀ wípé àwọn àlìjẹ̀nú tí ń bá ń bẹ̀ nírú ọ̀wẹ̀ báyìí wọn ò lè jẹ́ mùsùlùmí gidi tí wọ́n bá jẹ́ mùsùlùmí gan wọn ò lè jẹ́ mùsùlùmí gidi. bẹ́ẹ̀ lágbọ̀ọ́yé ṣe wà nínú wa bẹ́ẹ̀ lọ́wọ́ àánú àwọn náà báwọn oníkóbòkòbò ṣe wà nínú wa bẹ́ẹ̀ lọ́wọ́ àánú àwọn náà ẹni bídí àwa nínú àwọn náà ètí ìṣojú méjì wà nínú wa àwọn náà sọ di náà bá dúró ní high court báyìí nínú wọn tí wọ́n wà wọ́n náà darapọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lọ sí wọ́n wọ́n máa ń ṣe tawa wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ so tíyàn bá ti dúó déédé èyí tó dúó déédé nínú wọn ni wọ́n máa wá pẹ̀lú èèyàn ẹ̀tọ́ bá tí ò bá dúó déédé ìyẹn wọ́n ràn wọn àwọn wọ́n ràn náà ni ó dúó pẹ̀lú ẹ̀ mara yín tẹ́ ẹ mara yín àwọn tí wọ́n bá jẹ́ ni tó respect tí wọ́n lè bá sọ̀rọ̀ òní ẹ má sìn. okay sir bọ téèyàn bá ṣe wá sí fáfá yìí ẹ bí èmi sì tómi bá ṣe wá sí ọ lè sọ pé ṣé èmi fẹ́ mọ̀ jòun lọ ni. bẹ́ẹ̀ni ọkọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ọmọ tó ọmọ tó bọtọ ó ń pè sákìyèsí tí ó mà tó kọ ẹni ọlẹbọ sísè ọdá òun náà dẹ̀ sọ pé n tó ń ṣe ìdá ọkàn ní kò sọ náà ń jẹ ni. sọ fún bí ṣe ma pé kò lè máa gbàárù nítorí o bá rí ń bẹ̀ kọ́ wa máa fún un láti fi gbọ́ bùkátà ọmọ tí wọ́n ṣe yẹn wọ́n lọ gbàárù àwọn àfa àwọn nù pé kí wọ́n ṣiṣẹ́ kújẹ nínú wọn ọ̀gọ̀rọ̀ àwọn ṣiṣẹ́ káwọn fìlà tàbí ká ṣe iṣẹ́ aṣọ tàbí aṣọ ka kó bátànì sásọ oríṣiríṣi náà some distributive trade àwọn kan pẹ́pẹ́pẹ́ báyìí tó yẹ pé wọ́n fi máa mú nǹkan wá tó bá ní wọ́n fi lọ bí ṣe pé kí n lọ nínú rẹ̀ kẹ́ ilẹ̀ yóò fi mọ̀ wípé ọba adẹ́dàfẹ́ fi ọ jẹ́rìí léhùn lérí ni bọ̀dùmá kún fàdúrà tó pọ̀ fún kọ́lọ̀ ń jẹ́ ọjà wọ́. àmísà bọ̀ mo ti wọ́n pé táfà yorùbá á gbọ́ ṣé èèyàn lè kúrò lọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. because kó má lọ jẹ́ pé òun ló kọ́ ẹ́ kí wò wá sákúrò àbí ó ṣe nǹkan ó kúrò lọ. wàá sọ̀dí tó ṣiṣẹ́ kúrò. but má dàkẹ́ àdúrà ṣiṣẹ́ fún. nítorí oore tó lágbára ó ti ṣe fún wọn náà ó kọ́ ń kí. Wa alaikum warahmatullahi. Wa alaikum assalam. Ọlọ́run aṣọ ilé sọ̀rọ̀. Adé àtẹ̀yìn. Ẹ̀bẹ̀rẹ̀ ni pé mo lọ kí Jùmọ́t níbì kan. Bàtí ìmáàmù yẹn tó parí wútúbà ni Làzán wá dìde. Wọ́n kàn ṣe àwòláwọ̀ tó bọ̀ wọ́n gbé kà mọ́. Ìgbà tí wọ́n á sálámọ̀ tán. Ilẹ̀ àwọn jẹ̀mọ́ àtọ̀ pé ẹ gbé kà mọ́ ẹ ṣe wà gbé kà mọ́. Bàtà wá sálámọ̀ tán. Ìmáàmù rà sọ wípé kò láì fèé ó lè gbé kàámọ́ ó lè má gbé kàámọ́ mo wá ní téèyàn bá fẹ́ yan anáfíà sí pẹ̀lú fẹ́ gbé ìdúró kí ni àpẹẹrẹ ìyàtọ̀ méjèèjì ṣé a lè gbé kàbá àbá àti ìkàbá tàbá fẹ́ kírun. gbàgbé wọn fẹ́ kí jimá muhammed gbàgbé ìkọ́mọ̀ ìmáàmù wa kírun tán ó dínkù ṣùgbọ́n kò bá àwọn jimá wọn jẹ ó dínkù ṣùgbọ́n kò bá àwọn jimá wọn jẹ ọdúnláfílà ọ̀ràn yẹn lẹ́yìn jí máa agbọ́dọ̀ ṣẹ̀kọ́ mà but wọ́n ní ìfẹ́ ìyẹn ò bà ìrún jẹ́ ṣùgbọ́n wọ́n á pàdánù ládàá ìkọ́mọ̀ ẹ ó sì ẹ padà ṣe ìkọ́mọ̀ yẹn kí máa mú tó tó tó gbèrún dúró ìgbà táwọn jàmáà sọ wípé ẹ mà ṣe kan ìkọ́mọ̀ ọwọ́ á ṣe ìgbà tó wá sálámọ̀tọ̀ lọ́wọ́ bá ìjàmáà sọ̀rọ̀ pé kò bà wọ́n jẹ́ pé wọ́n lè má ṣe. kò bà wọ́n jẹ́ lóòótọ́ kì í ṣe pé wọ́n lè má ṣe ni kò sọ kò bà wọ́n tí wọn ò bá ṣe by mistake but kì í ṣe téèyàn ọmọ àmọ́ má ṣe dépò pé a wà sọ pé wọ́n lè má ṣe ẹ pé ìbára ni àwọn pàtàkì. ẹ nù wọ́n ti dáhùn rẹ̀. <laughs> Àwọn ẹ̀kọ́ sọ. Wọ́n á kọ́ sọ́nà àtọ́lá. Kọ́lọ́jà rí pẹ́ lórí dáadáa sọ. Ẹ̀sà ìbéèrè mi jẹ́ bí méjì. Àkọ́kọ́ ni nípa àwọn sáì tó gbòde níṣe nípa ọmọ bíbí tí wọ́n máa gbé ọmọ sínú incubator. Wọ́n máa gbé sínú incubator pé èèyàn kan ò lè wọ́mọ bí àbí ó níjìwọ́ kan láti lè. lóyún so ọ wá gba símẹ́ẹ̀lì ọkọ ẹ. ọ gba ẹ̀gò ọ wá ṣe bí ó ṣáà technologically wọ́n wọ́n hàjì wọn. wọ́n wọ́n nìkan. na mo ibi àti dá padà yẹn wá ní nǹkan tí mo fẹ́ tí ó bá jẹ́ pé obìnrin yẹn kò tún pé ọlọ́run ṣe pé kò lágbára láti lè gbé ìtàn fẹ́ dá padà rẹ̀ ṣé ìgbàláyé wà láti wọ́n gbé sínú ẹlòmíì rárá alọ́wà ni alọ́lọ́mọ́ tó di yẹ ibi tí wọ́n ṣe dé yẹn wọ́n gba àtọ̀ ti ọkọ wọ́n gba ẹ́ẹ̀gì tóbìnrin wọ́n wá kọ́tsọ̀ rẹ̀ outside ìyẹn ìlú ó ìbáṣẹ̀rẹ̀ àmọ́ ó wá ń dàgbà ok inshallah kẹrí àwọn tí wọ́n lè ṣe dé lẹ́wù yẹn pé kọ́mọbìnrin ó gbé ètò kùnà most cases wọ́n máa ń rí i ṣe kọ́lá máa fún ọ ṣe ibi tí wọ́n lè tí Islam fọ́ tó fọ́ ọmọdé nù bọ̀kẹ́ gbé sínú ẹlòmíì èyí tí wọ́n ṣe táwọn ọjà ilé àṣẹ gan ó di wàhálà wàhálà wo ló dà fílìn yìí pé òun ló gbé ọmọ tí wọ́n fi bí ọ̀tán lára ọmọbìnrin tó gbé so kò wá lè sẹpẹrẹtì ara rẹ̀ pẹ̀lú ọmọ yẹn ọmọ yẹn náà ní fílìn fún àwọn tí ọlọ́run fi àtọ̀ wọn àti ẹ̀kí wọn tó di ọmọ àwọn làwọn lọ́mọ ọmọbìnrin yẹn ní ẹ̀yìnkẹ́ lọ́mọ òun lòún gbé àwọn ọmọ náà ní sọ pé ẹni tó gbé òun lòún ní feeling ó di issue rẹpẹtẹ so but àṣà almohim ibi tí Islam fọwọ́ tó fi ọwọ́ sí máa dé òní wípé ẹ̀gì rẹ̀ ní fáàmù ẹ̀ ní ọtíkọ́tsọ̀ rẹ̀ ètò kù tí wọ́n bá gbé ọmọbìnrin yẹn náà ní kò gbé ẹni tó ní ẹ̀gì náà ni kó gbé nǹkan ọlọ́run tó fún wọn ṣe dé lẹ́bù yẹn yóò ṣe òkú lọ́rọ̀. ẹlẹ́kejì sà nípa ìbéèrè tí ẹ ṣàlàyé lákọ̀ọ́kọ́ sà nípa ẹ̀yẹn tó fẹ́ ọkùnrin àbí obìnrin tó fẹ́ fẹ́ ẹnìkejì pé ní ayédáwà nísìnyí social media ti di ti everybody. in the presence of social media can a brother níbi lions another third party tí ẹ gbé bọ́dà ẹ̀gbọ́n ò rí like social media dating ṣé wà aláwọ̀ nínú Islam. mi màmá ṣe ń ṣe. èèyàn kan máa wà like a third party. ó jẹ́ mùsùlùmí kan. àgbóṣe sọ ń gbóhùn jẹ́ mùsùlùmí torí ààrí sójú. kí wọ́n find out nípa rẹ̀. yóò ṣàlòkọ yóò dẹ̀ níbi tó wà. bí àpẹẹrẹ sà èèyàn sí social media page ó ní nǹkan tó ń ṣe òun ní pé halal matchmaking. tó bá ti jẹ́ halal ó yẹ kó ṣe gbéra rẹ̀ síta káàdì kádẹ̀ àbí. má jẹ́ kẹ́nìkan kan ó fi ó kọ kan kó ẹ lọ́bọ̀ ìjẹ mùsùlùmí ègọ́ tó ti yíra yìí ẹ má ti ní mùsùlùmí léyàn kò gbọ́dọ̀ gọ̀ torí pé kí ni ó ní ìlànà bí ó ṣe ṣe gbogbo nǹkan rẹ̀ tọ́ba ilé gọ̀ ọ̀tẹ̀ nílànà rẹ̀ ó ní òun ṣe halal matchmaking wọ́n fi mọ̀ṣúlá ó lè jẹ́ yí pé ọkùnrin tó lóun fẹ́ fẹ́yàwó yọba wá ẹni ó jẹ́ sáìzì sáìzì rẹ̀ ó fún wọn kọ́nẹ́tì mọ́ra wọn wọ́n lọ sọ́dọ̀ òbí àwọn tí wọ́n ní ọmọ wọ́n dẹ̀ pé fámìlì wọn sí wọ́n gẹ́ wọ́n mara wọn wọ́n ṣe gbogbo ẹ̀ tí gbogbo ó fi di òun tó bá ti tẹ̀lé lànà ṣe rẹ̀ alámàtúmọ̀ ṣe rà but kọ́ á jẹ́ pé àmọ́ òun gan ọ́ ta nìwọ o níbo lẹ wà kọ́ má jẹ́ pé òfurufú lẹ́ẹ̀kan ti máa gbọ́ ọ̀rọ̀ ara yín tí ẹ̀ mẹ́nìkan kan orúkọ ọmọ sí ń tọ́ bá wọ̀. ẹ̀sà ní àfikún kékeré sà. ó lè fẹ́ kí ẹ gbà wá ní ìyànjú díẹ̀ àgbẹ̀bá wa sọ̀rọ̀ tó dín ní nípa aburú tó wà nínú social media. a ti sọ ọmọ tá a sọ aburú yẹn dé lórí social media obìnrin olóbìnrin tó ti bí máa lé ó ti bí máa ẹ̀rí ọkàn ló jẹ́ ló pe ọkọ jókòó ńgbà wọn ṣe tẹ àmọ́ ó ní òun ṣe ṣìnà ìtọkọkọ kúrò lẹ́nu ọkọ yẹn ná ó ṣe ṣìnà bóòlù ló ṣe ṣe olórí social media làwọn ti pàdé ẹnìyẹn ò tiẹ̀ gbé distance tí wọ́n wà sáàdù èkìtì yẹn ó dẹ̀ wá wá. sínú ilé rẹ̀ ọkọ tọkọ bá ti travel tàbí ọkọ wà lọ́dọ̀ ìyàwó kejì arákùnrin yẹn máa díkéèjì movement ọkùnrin òní ọ̀wà máa bá mọ́yàwó níyàwó ọba dẹ́dà lọ́la ọba kó sí nínú lọ́wọ́ àtọ gbogbo dítèlì fọkọ̀ọ́. kí gbóòlẹ̀ ti pàdé lórí social media rẹ̀ tó ó ń ṣe aburú ńlá ni bó ṣe jẹ́ haram ló kújúkorojú ká máa bá ìyàwó oníyàwó chat ọkọ ọlọ́kọ chat bẹ́ẹ̀ náà haram lórí social media jẹ́ kí n fún ọ ní instance ọ̀kan nínú àwọn ọmọ ìyá lóbìnrin ọmọ ni wọn by friend bíi pé mọ ọmọ ìyá rẹ̀ mọ ọmọ bàbá rẹ̀ tó bá ti ṣe nǹkan kan sórí Facebook specifically lọ sọ wípé bàbá ẹ má fi hun lẹ o tó ń bá ṣe tí ò dáa kí n máa correct òun tán correction tẹ́lẹ̀ nìkan lè fún ọ ní wípé kí ló ń wá lórí social media ṣùgbọ́n gbàdúrà jẹ́ pé ó ti kó sí èmi bá lọ pé kó kó sùn mọ́ ó fẹ́ kú òní òfin gẹ́ta kan sáwọn méjì rẹ lóbìnrin fine ó gbé iṣu kan dé tó jẹ́ àṣà tí wọ́n gbé dé láàrin ara wọn wọ́n ní a ah, satanic whisper nílé yìí o àṣetánì ní ní lu dùdùn fún ijó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan nínú ọmọ àyà lóbìnrin náà wọ́n fẹ́ ṣèwádìí fún wípé ní ah, nǹkan lè sọ̀rọ̀ báyìí lásán kí ni reason tí mo fi sọ kó tó kọ ní tó kọ sí mi nínú inbox mi ọkọ kọ lọ wá permission lọ́dọ̀ ọkọ rẹ̀ o nítorí pé mo sọ pé èèyàn ò ní right láti bá ìyàwó oníyàwó sọ̀rọ̀ láì gba permission lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ń fún un ní permission wípé bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ mo wá ní ok má jẹ́ á ṣe láàrin ara wa gbé sí gbangba káwọn mùsùlùmí yòókù náà lè jàǹfààní rẹ̀ màá wá ṣàlàyé fún ọ ìdí tí ìṣesí báyìí kìí ṣèṣe sí obìnrin mùsùlùmí ó dẹ̀ ṣe alámìlélà ṣé ọ̀dọ́ sáré tí mo sọ. a ní àwọn ọmọ ìyá wa lóbìnrin tó jẹ́ pé ìjẹ̀bá ọmọ lọ́fẹ́ wọ́n jẹ́yàn dáadáa wọ́n yìn sọ ìwọ̀ wọ́n ra wọn létí ẹ má gbàgbé àti ṣe suratul mulk tẹ̀tún sùn ẹ̀ka báyìí ẹ̀ka báyìí o ẹ má gbàgbé o ẹ̀ka suratul káfílẹ̀ ẹ̀sọ̀sọ̀ láti fún ìṣiṣẹ́ náírà sọ́lá ẹ̀jí lóru o ẹ̀ṣẹ̀ kínní o tí a bá fẹ́ káwọn ọmọ yẹn jó o nǹkan kan báyìí báyìí láṣẹ o tí a bá tún fẹ́ gbàdẹ́nu lẹ́kọ̀ọ́ sí lórí rẹ o ẹ̀wọ̀n báyìí lọ báyìí lọ báyìí lọ báyìí fat aláwọn tí wọ́n ń ṣe yìí torí pé gbogbo ní tá a bá kọ àtàníyàn tá a fi kọ á jẹ́jọ́ níwájú ọlọ́run ọba lórí rẹ̀ kò sí ètò ṣeé lásán bẹ̀ so a gbọ́dọ̀ ṣe gbogbo eléyìí so aláwọn kan ni wọ́n tí wọ́n ń ṣe léyìí kọba adéda kan mọ́ba àwọn jẹ́ kọba tún kó tún gbogbo wa so ẹ̀hẹ̀ so ó ṣe ní aburú rẹ̀ ló ní dáadáa rẹ̀ àwọn tí wọ́n kó sí aburú ìjù àwọn ọkùnrin ni because wọ́n máa àzùm wípé àwọn ní ráìtì kan aburú ni ọ̀kan nínú àwọn sisters ló pè mí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ báyìí ó ní bàbá ẹ bá sọ̀rọ̀ o òun pẹ̀lú ọmọbìnrin kan ni wọ́n ń sọ̀rọ̀ lórí Facebook eh, messenger yìí o

mùsùlùmí tí ọ̀bá jó kìí ṣe mùsùlùmí gidi so n tó sọ ni ó jẹ́ á mú káyẹjú rẹ̀ ọba di wò mí ń wọ̀ mo ṣó fẹ́ fẹ́ ọmọbìnrin níbo lẹ ti pàdé instant wà báyìí wọ́n dé ti ara wọn dé ti tí yógóńgó ó ló ń fẹ́ gba bísà òun fẹ́ lọ bá ọmọbìnrin yẹn àwọn fẹ́ lọ fẹ́ra wọn. tọ́ òbí mélòó ló lágbòye àwọn obìnrin àwọn òbí rẹ náà ti ṣe mítìn wípé ọmọ àwọn ó ti kù tí ó lọ lóyìnbó ti àwọn ọbọ sáyé kí ọ̀kan nínú àwọn ọmọ tó sọ fún mi pé ó ń lé o ẹ bá sọ̀rọ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ibi tó ti kó sí lórí tó ó ní ẹ̀ẹ́dá kan mà ìgbà tí mo bá tẹ́ ìgbówọ̀ ní ọmọ amẹ́ríkà ẹgbà mo ní à ó ti dé lẹ́bùn ọ̀dà kò sí wàhálà ó sì jẹ́ àṣẹ báyìí níbo ní ń gbé níbo ló wà ó fún mi ń dípẹ́ mo pe àwọn èèyàn wa ní israel báyìí báyìí báyìí báyìí àwọn ní àṣẹ òjìjí ni ọgọ́rọ̀ wọn tí wọ́n bá wá sí us wọ́n wàá máa fọ́ pàǹtì ni tàbí kí wọ́n wá máa dáná nínú ilé tàbí wọ́n máa gbálẹ̀ tàbí kí wọ́n wá dọmọ ọ̀dọ̀ lọ́rọ̀ ọ̀dọ̀ ọmọbìnrin yẹn wípé tó bá jẹ́ wípé ọmọbìnrin yẹn lóòótọ́ ni kó wọ plane kó wá sí nàìjíríà kó lọ sọ́mbàsì kó gba visa fún ibi tí gbogbo ẹ ti lò fún mi tí wọ́n ní gbogbo ẹ lóòótọ́ ẹni tí ń gbéra wọn sórí Facebook àti orí ìpínlẹ̀ wípé ọmọ twenty years ọmọ twenty five ó ti bímọ bí mẹ́rin àgbàlagbà ni ó ju brọ́dà ẹ̀dá gánà lọ mo ní rọra yẹ lónìí. ó lè ti ń sọ fún un pé ẹ gbà bàtà bá gbé ìbò so ọ̀n bẹ brothers brọ́dà ju sisters gan lọ that is the problem àwọn gan lálákòóbá náà ẹgbẹ́ sẹ́nu. náà àkíyèsí ni pé wọ́n ti ń pùṣì ideology kan díẹ̀díẹ̀ wọ àárín àwọn mùsùlùmí lóbìnrin. ní tí wọ́n fẹ́ náà ni pé ìgbàgbọ́ inú ọkàn ló wà. bẹ́ẹ̀ni kò ń ṣe ara. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó dẹ̀ ti. ó burú jù báyẹn gan lọ. nítorí òsàn yẹn gan kékeré nínú aburú tí wọ́n fẹ́ kó rinlẹ̀ ìṣúná abúláńpẹ́ ọ̀gọ̀rọ̀ òjì láàárọ̀ olùgbàgbọ́ òdòdó nígbà tí lẹ́wọ́ ti tí ó ti di kèfèrí yóò máa ṣe ṣìnà kò dẹ̀ ní rẹ̀ tí ń bá ṣe ṣìnà ó ti kúta tó fi jẹ́ olúkálukú ìyàwó mọ̀nítọ̀ ọkọ ọkọ náà mọ̀nítọ̀ ìyàwó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo wọn jọ mọ̀nítọ̀ àwọn ọmọ wọn kí gbogbo ẹ má bàa dàrú ọlọ́run má dalẹ̀ wa rú. ètò àwọn òṣùnà rẹ̀ ọ́fíìsì ń lò ní àmàtọ̀mí sábàmọ́ra náà mọ̀ ọ́n bẹ́ẹ̀ gbogbo ẹ̀ gbé lánàá àwọn àgbẹ̀ náà ní lọ́wọ́ àwọn ọmọ ìgbàgbọ́ wọn ní wọ́n ti ṣèwà. na ẹ bá abẹ fún ọ̀kan nínú àwọn ọmọ wọn wọ́n printing bẹ́ẹ̀ wọ́n ń ṣe legal firm àwọn tí wọ́n ń jẹ́ wọ́n tẹ̀ ó dóná ẹ̀dàkùn ká má gbàgbé wọn nínú àdúrà kọba adẹ́dà kọba dúró tí wọn kó dúró ti gbogbo wa kó pààrọ̀ ètò dájú yẹn lọ fún wọn kó má ìbà wọn nínú jẹ́ kó ṣe é ní ilé ọba tó jó fún wọn ẹwà ní òbùkún kó dá àdápadà dáadáa fún wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته